آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين púpọ̀ fún ọlọ́run ajẹ́rìí wípé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà òun náà ni ọba tí ó ní ìkẹ́ oríṣiríṣi lọ́dọ̀ eléyìí fi ìkan nínú àwọn ìkẹ́ rẹ̀ náà ní tó ń sọ̀kalẹ̀ lọ́wọ́ ní iṣẹ́ òjò yìí alágbára ayé kan ọlọ́lá ayé kan ò ní ilé yìí kó fẹ́ fi omi tó tó báyìí ránṣẹ́ sí àwọn ẹ̀dí èèyàn gbogbo lákòókò ànábì sallallahu alaihi wasallam láwọn àsìkò kan àwọn èèyàn kọ́ra wọn jọ kí gbàjáre lọ bá ànábì sallallahu alaihi wasallam kọ́dà ànábì ṣe kó súbà lọ́wọ́ lẹ́nìkan wá lódì ìdí wọlé tó ń béèrè pèrè òjíṣẹ́ ọlọ́run bá bí ọlọ́run kó rọ̀jò fún wa òjíṣẹ́ ọlọ́run bá bí ọlọ́run fún wọn tójò òjò máa rọ̀ torí ìfinilọ́kànbalẹ̀ yìí ọlọ́run la máa fi ń fini lọ́kànbalẹ̀ sí ìfọ́fí máa ń bọ́ sí dáadáa tó bá ti yàtọ̀ tó pàá fi tọ́lọ́run sí gbogbo fọkànbalẹ̀ tó bá fi àwọn ẹ̀lọ́kànbalẹ̀ sí ó máa ń padà ń já sásán ni Ànábì ní ẹfọkànbalẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ẹjá di ọlọ́run tó nìkan pa bẹ́ẹ̀ lọ́jọ́ kò ṣe fún wa kán tó kúrò ní jùmọ̀ lọ́jọ́ náà ojú bẹ̀rẹ̀ sí rọ̀ torípẹ́ ẹni tí ó nìkan pa àti rọ̀ ọ̀lànà bí sọ fún sallallahu alaihi wasallam bàtà anábì ẹ̀tún sí láyé má àwọn èèyàn lọ sí lè sàárì ẹ̀ wọ́n mọ̀bí tó sùn ibi tí anábì sọ̀rọ̀sà tí wọ́n sín sí ọlọ́bẹ̀ kí wọ́n wá lọ bá pé irú tó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣe ni wọ́n kọ́ra wọn mọ́jẹ tó tí wọ́n

kò sí ànábì ọlọ́run lórí ilẹ̀ ayé mọ́ kò sí ànábì ọlọ́run lórí ilẹ̀ ayé mọ́ o ànábì ti jáde láyé ó ti lọ o gbogbo àwa àfẹ́ẹ̀sì tẹ́ ń gbọ́rọ̀ wa lónìí látòkè délẹ̀ kullu yukhadhu min qawlihi wa yutrak ẹ̀mù tó bá ṣe rẹ́gí pẹ̀lọ́rọ̀ ọlọ́ wa ìjẹba ti kó ìmáàmù ni wá ní mùdírù ni wani, ní ustaz kan náà ń wani, wá ní ṣéèkù kan náà ń pè nìkan nínú wá ní gbogbo yóò nǹkan nìkan nínú àwọn tàà ń ṣẹ̀mí láì lónìí jẹ́ kọ́nà kò bá àjẹ́lẹ̀ lárúwáwá kò bá àjẹ́ inú Mákà àbí Mádínà láfà lánàá ti dìde ẹ̀mú èyí tó bá ṣe rẹ́gí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run nínú ọ̀rọ̀ ẹ̀ ẹjú tó kú lẹ̀ ni ọ̀ torípé ẹ̀ṣọ́ tó wà lára òdodo

ẹlẹ́yìn kọ́kọ́ jẹ́ kan nínú tó ń da àwọn èèyàn láàmú lónìí tẹ́sì fi ń dàrú mọ́ ọlójú akẹ́kì nínú ẹ̀ àwọn ọmọ wọ́n tẹ̀ nígbè kalẹ̀ ah kódà wọ́n dá láhán ọmọ ọ̀rọ̀ ah in fact tó bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ báyìí ó máa ń jẹ́ ní jẹ́kíyéké ní ó máa ń kó níṣìíríṣìí nǹkan ṣàkàwé gbẹ̀tàn jẹ pẹ̀lá kàwé àtàlàyé àti fàṣọ́ àìdáláhá eléyìí tó lè jásí pé ń tó ń ta fọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ jíṣẹ́ tẹ́sí mọ̀ ní o kíyàn ṣe analysis kò dí ìsẹni tó kúrù tó ṣe ìtọ́ọ̀tì ṣùgbọ́n gba analysis tí ṣe ìtọ́ọ̀tì ṣe ìrọ́ náà ló bá dé ẹ̀tọ́rí ìdí èyí ẹ gbẹ̀sàn jẹ́ o ẹ jẹ́ kí fún ní àwọn distances díẹ̀ nínú àwọn nǹkan tó ń eléyìí ẹkó fẹ́ dàrú mọ́pọ̀lọpọ̀ yẹn mọ̀ yáwa lójú kọ́dà tẹ́lẹ̀ mi máa nù ẹlẹ́mí àfẹ́ǹtì líǹkì mí sí ni pé à wọ́n mẹ́ tún wọlé yìí ha ó tẹ̀ kò tẹ́ àwẹ́ yí àwọn ọmọ kọ́dà gbọ́ mí ìkan trẹ́ẹ̀dì ní kò pẹ́ yìí àwọn ọmọ ìyá yẹn ti sọ ti pẹ́ ṣùgbọ́n nínú ibi tó sọ tó burú láyé bá gé ọ̀rọ̀ àjú síta lórí ọ̀rọ̀ mọ́lì iṣẹ́ àlè máa ṣe ayẹyẹ ọjọ́ ọ̀bí àná ni a lè máa ṣe lọ́rọ̀ tí gbogbo àwọn àfáà rẹ̀ bí wọ́n ti rékọjá sọ láwọn àfáà tọ́kàn wá balẹ̀ sí àwọn àfáà tí nǹkan bá dàrú mọ́ lọ́wọ́ wọ̀sẹ́niyà ikhwa wọ̀fíhì fárikù bẹ́yìnà qala Maliku wa qala Shafi'iyyu

nàṣẹ́gbòhò wàlhápò àhábò mìnìhò afẹ́nà máa máa lè kìí ṣùgbọ́n afẹ́nà òdúdú jù wọ́n lọ tó dárípa àwọn ìyá kan wá lọ gbé ìrújú wá wọ́n náà bá ọ̀nà méjì náà tó sílẹ̀ ọ̀rọ̀ mọ̀lídì ẹjá sí ní agbájá ẹwà máa rí nínú ọ̀rọ̀ yẹn pé kì í ṣe kó wá táwọn ẹni rí tàná máa ń bú ẹ̀rí tí wọ́n bá fẹ́ ṣe rọ́dù fún àwọn èèyàn lórí ẹ̀rí wọn yẹn ó ń kó orúkọ wọn wá orúkọ wọn àwárí kó orúkọ àwọn àríjọ rẹpẹtẹ yìí kò sẹ́rí ń bẹ nígbà tó wá fẹ́ rí ẹ̀rí lọ́wọ́ gbẹ̀yìn ní ọmọ yóò àwọn ọdún iṣẹ́ àwọn yọrọ ààrẹ ní ìkankan táwọn àfẹ́sìn ẹlẹ́ tí wọ́n fi kọ́ wa tàbọ́rọ̀ sọ fún wa lónìí haúláhì ní ọ̀làmá nàṣẹ̀lìlù láhùn máa nàṣẹ̀lìlù bí i gbogbo àfẹ́sìn tí wọ́n ti rí kọjá lọ yìí a máa ń bá wọn wá ẹ̀rí láti fi bọ̀tẹ́sì ọ̀rọ̀ tán bá sọ àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ti rí kọjá lọ yẹn àtàwọn tó wà láyé lónìí tó fi kàwọn ọmọ kéwú náà lónìí tàà ń sọ̀rọ̀ yìí tàbá ti sọ̀rọ̀ kan tàà sọ pé kìíní kan tọ́kẹ̀ gbogbo ẹni tó bá ti sọ a máa bá wá ẹ̀rí tó fi sọ pé nǹkan yẹn tọ́ ẹ̀rí yẹn la máa kó tì mọ́ sheikh lágbájá imam lágbájá ustaz lágbájá sọ kó dáa kódà ẹ̀rí tí wọ́n sọ ẹ̀rí tí dáa kódà nínú ẹ̀rí tí wọ́n fi sọ kó dá ìrúgbẹ́ ti padà sálábápà díẹ̀ a máa ń wá ẹ̀rí fọ́rọ̀ wọn ni a ní sọ àǹfọ́ra ara wọn di ẹ̀rí káwà sọ di pé ọ̀rọ̀ tí ìmáàmù Malik bá ti sọ lábẹ́gé ọ̀rọ̀ tí Sheikh Albani bá ti sọ lábẹ́gé tí Sheikh Albani bá sọ ọ̀rọ̀ tabára ti ṣe nínú ẹ̀ a ní lu ọ̀rọ̀ yẹn tabá ti rí àdíṣì tó takò bẹ́ẹ̀ ni gbogbo àfáwà yìí náà ti gbéra wọn kalẹ̀ lánàá káwọn èèyàn sinmi kan yé dáràn sáwọn fa ìlọ́rùn lónìí pẹ̀lú máa fi wọ́n ṣẹ̀rí lórí pa ààrẹ lòmí nínú wọn tí ẹ pé ń bà ìsẹ̀lẹ̀ béèrè ara àwọn kan nínú ọjọ́ sọ pé tó bá jẹ́ pé lásìkò tí wọ́n ní wọ́n bí yẹn wọ́n wá kàn ń sọ̀rọ̀ ka mọ̀kọ́lá ka àrùkọ́lá wọ́n sọ nípa ìwá àwọn tó jẹ́ àwọn àfá àtọ́kàn balẹ̀ sí jù pẹ̀lú àwọn ẹ̀rí tàwọn kó wá àwọn rárá kàlà ẹ má jẹ́ ká máa yí aburú kò sí bá ṣe fẹ́ sọ pa fẹ́ jágbọ́n sí bàjẹ́ ká fẹ́ jẹ orúkọ bàjẹ́ kú láàrẹ̀ àdádálẹ̀ yẹ má ṣe rárá tó wá pẹ̀lú ọdún ọlọ́dún pẹ̀lú lọ́wọ́ nínú Islam kò jí méjì lọ ìtúnà àbájíléyá kí ló tún ìjọba fún alọ́lẹ̀ díẹ̀ tí ó sọ́dọ̀ ló fáwàdì tó yẹ eléyàn kọ́kọ́ jẹ́ ìrújú àkọ́kọ́ tí mẹ́rin kan yọjú ẹ̀ lónìí ṣíṣayẹyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam al-qawl al-wahid alladhi yaktafi bihi al-'abdu as-salih alladhi yataqarrabu bi'ibadatihi ila rabbih jalla wa 'ala anna ihtifala bil ọ̀rọ̀ yà tó fi nílá kan balẹ̀ téèyàn ní máa dára ẹ̀ láàmú mọ́ lórí ẹ̀ o ní pé ṣíṣe ẹjọ́ bí ànábí o lẹ́ni tó bá pàpọ̀ òun sí ọlọ́run gbogbo tó ń dẹ̀yìn sí ìjọsìn ló ń fi ń ṣe o ní pé àlè fi àdádálẹ̀ sí lọ́wọ́n àdádálẹ̀ yàn ẹ má gbẹ̀tàn jẹ pẹ̀lú àfá yóò tó bá sọpọ̀ tọ́ o àwọn náà dẹ̀ nípa rí fútó ní abala ẹlẹ́ẹ̀kejì àdíṣàdẹ̀ lé lórí eléyìn náà ní kullu bid'atin dalalah àtàwọn àdíṣò míì náà man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹnikẹ́ni tó bá já nǹkan kan kalẹ̀ sínú ẹ̀síwà ìdí ò sílẹ̀ tẹ́lẹ̀ anábìnà ọlọ́mà dápàdà fún náà nígbà lọ́wọ́ ẹ̀ lálẹ́kẹ̀yàmà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́dínà àwọn ẹ̀rí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì akíyèsí nínú tàà ń gbọ́lá àwùjọ lónìí àwọn ìkúnlẹ̀ dọ̀bálẹ̀ iná àwọn ọ̀rọ̀ táwọn ẹlòmíì ti sọ sẹ́yìn ti pẹ́ àbí táwọn kan tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ wọ́n tó lọ ń gbé gidi ìkúnlẹ̀ fún rẹ̀ ni dọ̀bálẹ̀ fún rẹ̀ ni nínú ẹ̀sìn àwa mùsùlùmí kò dàrú a ti kó àwọn àdílà wa rẹpẹtẹ kúndẹ̀ àti mú

kẹ máa ṣe bẹ́ẹ̀ fún mi ni tọ́lọ̀ ń bá fún mi níyàn dárú ẹ̀ ni àwọn obìnrin mi bá ní kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ láwọ́ kún tó ámẹ́ra àhàdà an yẹ́ fìdàlẹ̀ àhàdí la'amọ́rìsìlmọ́rì àti àǹtẹ́ fìdàlẹ̀ záwùjì ha ẹjẹ́ ó padà lọ káàdé tó yíò àwọn ẹ̀rí làwá fi ń ṣẹ̀sìn ẹ̀sìn wọ ẹ̀sìn ẹ̀rí ni o gbogbo ń tàà ṣe nínú Islam àfikárí ń tọ́lọ ní káṣíká tó ṣe o Islam tó fi yàtọ̀ tó gbogbo ẹ̀sìn tó kù láì ní pé kéje pa kan fìrò orí gbé kalẹ̀ ẹ̀rí ìtàǹjẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí torí tí jùmọ̀ ayàtọ̀ sí sọ́rọ̀tù zúùlù oníkàlùkù ṣáàjáde ọgbọ́n pàdé kí tí mọ́sálásí kí wá kírùn ẹ̀rí ló bí ẹparapọ̀ ẹwà sínú mọ́sílẹ̀ wá kírùn kẹ́ẹ̀dẹ̀ tó kí ẹ̀ṣẹ́ kúsùbà ẹ̀rí nìyẹn ààlẹ̀fẹ́ kí sọ́rọ̀tù áfírí kátó wá bẹ̀rẹ̀ sí ṣe kúsùbà fún yí báyìí ìyẹ́ tún ti dàdádálẹ̀ káàdẹ̀ ẹnìkan kọ́kọ́

wọ́n rí kankan ṣe ò wọ́n tó ń fẹ́ ni kí wọ́n fẹ́ ṣe ìkìnáà àwọn àwà wọ́n fẹ́ tí àwọn tí ò mọ̀ kéwú àwọn bàbá wọn yá wa lọ́rùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ sáyà máa fi ń bẹ́ẹ̀ gbèyàn yí pé ẹ̀mọ́tẹ̀lá àwọn ní kòkòkò àwọn ní gànàgànà yáà nípa rí fún tèní òjò tó ń rọ̀ náà lójú sábà ti pípẹ́ wa díẹ̀ torípa àmọ̀ pọ́pọ̀lọpọ̀ bí tọ́pọ̀lọpọ̀ ti ń wá jìn kámà wá ti sáré bẹ̀rẹ̀ sí ṣe kútùbà sáré kírun tẹ́lẹ̀mí ma wá dé tó máa rí pílẹ̀ dídá ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà káfílẹ̀ yìí náà kú mo fẹ́ rẹ̀ yọmọ̀ yáà ní mùsùlùmí

àfọmọlọ́mọ tó bá wà lábẹ́ àkóso wata rẹ̀ ní kápá àti ṣe dáadáa sí àti dáàbòbò ṣùgbọ́n mọ́ ti wá yálà wà ní kápá wa ní àbí sí ní kápá wa ṣe bá wà lábí àtìlẹ́jọ́ jẹ́ lórí ẹ̀dá kìyàmọ̀ ẹ̀mọ̀ yá mùsùlùmí ẹyẹ lọ fi ọmọ ilé ìwé ibi tí wọ́n ti ń ṣùgbọ́n tó bá ti ẹ̀ṣẹ̀lẹ̀ tí wọ́n náà fún ọmọ ní scholarship ọ̀fẹ́ ti ẹ̀ ní ó wá wò ó mẹ̀kúnnà ọlọ́ndẹ̀ ní ẹ́ kódà kó tágbọn tó ní kò ká owó kan mọ́ yẹn ṣe wọ́n tó ń lo yàrá 3000 naira tó jẹ́wó oṣù mẹ́fà scholarship in fact kódà ó kọjá bẹ́ẹ̀ tíṣà wọn ìtò gba sálárì kéré yìí ló gba 700,000 ti sọ̀rọ̀ skú kan fún abẹ́ tó wà lábújá secondary school lẹ́ni kọwa níbẹ̀ náà fún mẹ́rin scholarship sí ńgbà tó wá ṣe wádìí ló bá rí pé yẹn the only thing tó wà ń bẹ̀ only thing yẹn <laughs> ìyẹn gangan lè ṣe o ní pé ọmọ ẹ̀ òdẹ̀ ráyè kírun kò lè tó fi ṣùgbọ́n níbi ti ìwé agbárí ni ibi tó mẹ́yẹ bá dé wọ́n ní ìtàwọn ní àwọn tó bá tún jọ kẹ́kọ̀ọ́ mo fọ́lọ̀ ń bẹ̀ yín ẹ má jẹ́ ká gbẹ̀tàn jẹ pẹ̀lú torí ìwé táyé káwá jẹ́ kẹ́sìn àwọn ọmọ wa bọ́ ó bẹ̀rẹ̀ láti jẹ àwọn léèrè kéékèèké àtàwọn ọ̀dọ́ wa láwọn e jẹ́ ká kíè sára skúù tọmọ ẹ̀ ń lọ tẹ́lẹ̀ muslim school ní oní ọmọ ìtàrí náà lálọ́ ẹjẹ̀já mú ọ̀rọ̀ kí olókòókò dùn ọmọ tó bá ọmọ gbogbo yẹn náà a fi introduce lẹ́sẹ̀ introduce ilé láti fi palẹ̀ ní

àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn ẹjí ẹ̀nà bá ní ha kí ló ṣe ẹwọ tó bá lórí ẹgbẹ́ báyìí fọ́dẹ̀ education ẹ̀rẹ̀ ìtò ń káì náà tó wọ́n bá tẹ̀lá wọn ní trailer ń tẹ̀lá wọn ní granite lọ ń kókùtà ń parí ọjọ́ ń ṣe ọjọ́ ń káàkiri ó bẹ̀rẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn ẹbí àtújúlùmọ̀ lápapọ̀ lónìí olólówó jù nínú wọn ibi tọ́lọ ń fọ́lá kó wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀ ìrí òjìta ní oríire o ìwé òjì sáàmì orí láti rí àpẹẹrẹ rẹpẹtẹ láwùjọ wa ẹni tí ò mọ̀ kankan kọkọ̀ mọ́kà tó ti gba ọmọ sáà fiṣẹ́ tán ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ tó wò dẹ̀ kàdìrí márùn lọ kàdìrí mẹ́fà lọ torí díẹ̀ yìí a ní ká má ka ọmọ wa náà ń ka wa náà ń ka kó jọ kó ṣe ọmọ lórí rí kó má ṣe wọ́n ní balẹ̀ jàbúrú tí wà lọ́rùn níjàgbúrà kí àwọn أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا للصلاة يرحمكم الرحمن